afa yìí afa ẹkú mi dẹ wa o. afa alukura yẹ da. èyí tí a wá ṣe lọ́sẹ̀ yìí. èyí tí a wá ṣe ní àyín lọ́sẹ̀ yìí. ní ọ̀dọ̀ Iyemẹja lóko olówó. ibẹ̀ ni bàbá mi àgbà lókùtà gidi wà báyìí àwọn ìyá ọlọ́sùn kan ti wá bọ Iyèmọ̀já lánàá. níbi tí àwọn ìyá ọlọ́sùn kan ti wá bọ ibẹ̀ lánàá. wọ́n láwọn wá bọ odò. wọ́n láwọn wá bọ odò. tí kò sí nínú ìṣe àti àṣà wa nìlọrin. tí ò sí nínú ìṣe àti àṣà tiwa nìlọrin. Ìlọrin èé bọ odò. Ìlọrin èé bọ odò. Ìlọrin kì í bọ Ọ̀ṣun. Ìlọrin kì í bọ Ọ̀ṣun Ìlọrin èé bọ yẹ̀pẹ̀ Ìlọrin èé bọ igi wọn èé bọ iná. àwọn èé bọ òòrùn. Ìlọrin èé bọ òòrùn àwa kì í bọ òkúta. Ìlọrin èé bọ omi ìlú mímọ́ ní lọ́rin. Ìlú ìsìlámù ní lọ́rin. A sì ké fún gbogbo yín ẹ̀. Ẹlẹ́ni gbọ́ ẹ̀ nígbà. Ẹlẹ́fikẹ́ ẹ̀ ṣe tinú yín. Níbi tá a Ah, kò sí fẹnusẹ mọ́ o. kò sí fẹnusẹ mọ́. gbogbo ẹ̀yin àlùfáà. gbogbo ẹ̀yin àlùfáà. kò sí fẹnusẹ mọ́ o. kò sí fẹnusẹ ẹnu la fi ń ṣe látijọ́ yìí. ẹnu la fi ń ṣe látijọ́ yìí. ìlẹ́nu wọn ká wọ̀n yìí. ìlẹ́nu wọn ká wọ̀n yìí. kálukú lọ tún àṣírí bàbá rẹ̀ jáde gbogbo téèyàn bá lè sà táyé àwọn kèfèrí fi lè bàjẹ́ tó fi mọ̀ pẹ̀lú mímọ́ ní lọ́rin òun ló kù báyìí gbogbo wọn ti síjú sí lọ́rin gbogbo wọn ti síjú sí lọ́rin wọ́n láwọn fẹ́ máa bọ òòṣà ńlọrin wọ́n láwọn fẹ́ máa bọ òòṣà ńlọrin àwọn ìfẹ́ máa wá bọ omi ńlọrin àwọn ìfẹ́ máa wá bọ omi ńlọrin àti ńlọrin ò gbà bẹ́ẹ̀ àti fi ń yé wọn à ń sọ fún wọn pé Ìlọrin ò gbà bẹ́ẹ̀ wọ́n sì ní bẹ́ẹ̀ kọ́ ẹnu làá fi ń ṣe tẹ́lẹ̀ ẹjá gbé kúrò kúrò lẹ́nu lásán. ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé alukurani gẹ́gẹ́ ni lórí. nígbà tó ló sábà ní ẹ̀yin àbá. nígbà tí olóòsà bá ń sọ pé ẹ̀yin àlùfáà. àwọn jọ wà lẹ́nu ẹnu. àwọn jọ wà lẹ́nu ẹnu. báwo ni wọ́n ṣe wá mọ̀ pé alukurani ju táwọn gbé lọ́wọ́ lọ alukurani ju òòṣà lọ. alukurani ju ojú eégún lọ. alukurani ju eégún lọ. alukurani sì ju ìṣẹ̀ṣe lọ. alukurani ju ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ. àníyàn tá a bá wá yìí. àníyàn tí bàbá mi àgbàlókùtà gidi bá wá sí yà yìí. lọ́sàn-án yìí. lọ́sàn-án yìí. àníyàn pé ká wá sọ odò yìí di ẹ̀rẹ́ ni. àníyàn ká wá sọ odò yìí di ẹ̀rẹ́ ni fún gbogbo ọ̀wọ́ tó bá tún wá bẹ̀ láti wá bọ̀. àmọ́ òjò tá a wà lẹ́nu ẹ̀ yìí kò gbà fún wa bẹ́ẹ̀. bàbá la kó tíra jáde. bàbá la kó tíra jáde bátírà jẹ́. lóhùn lè bátírà jẹ́ ni. torí ìjọ mi. torí ìjọ mi. kámẹ́jẹ kó bàá jẹ́. kámẹ́jẹ kó bàá jẹ́. lórí àṣẹṣẹ bẹ̀rẹ̀ ogun rẹ̀. lórí àṣẹṣẹ bẹ̀rẹ̀ ogun rẹ̀ ni. nígbà bàbá tí wọ́n fi yan fi jagun sí tọ́lọ́hún. etí àwọn tó bí àwọn àlùfáà fi jagun sí tọ́lọ́hún. wọn ò kó dànù. wọn ò kó dànù wọn ò sì kó lọ. wọn ò sì sún náà. bí wọ́n ti ṣe labẹ́ ṣe. bí wọ́n ti ṣe labẹ́ ṣe. èyí tó ké kalẹ̀ sálápá. èyí tó ké kalẹ̀ sálápá. èyí tó ké kalẹ̀. èyí tó ké kalẹ̀. síta mọ́. èyí tó ké sọ́jà àgọ́. òun náà làwọn náà kó dání. káwa náà ò ké kalẹ̀ sí. yàrá yìí. káṣọ náà di ẹrẹ. gbogbo ọlọ́sùn àbọ̀lọ́sùn àbọ̀lọ́sùn ẹ̀sẹ̀ tó bá tún padà wáyà yìí. pé àwọn wa fẹ́ ṣe kankan yìí. ẹ pé àwọn wa fẹ́ ṣe kankan yìí. tí ò ní múlẹ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. kéjọ bẹ̀rẹ̀ sí sanwó ẹ̀jẹ̀. kéjọ kó bẹ̀rẹ̀ sí ní sanwó ẹ̀jẹ̀. tábà ti kó yìí kó máa bọ́ sẹ́nu tirẹ́là. lábàá ti kó yìí kó máa bọ́ sẹ́nu tirẹ́là. tirẹ́là máa pa wọ́n. tirẹ́là máa pa wọ́n. bọ́bá ti dà bẹ́ẹ̀. bọ́bá ti dà bẹ́ẹ̀. àárọ̀ ọ̀rọ̀ kálukú. ẹ̀yin àlùfáà. ẹ̀yin àlùfáà sínú pẹ̀lú yọ̀ǹda ọlọ́run dídá tó dẹ̀ bá di wa lọ́wọ́ à ń padà bọ̀ wáyà yìí abẹ́sọ̀ odò yìí di ẹ̀rẹ́ fún gbogbo ọlọ́sùn àti gbogbo oníṣẹ̀ṣe tó bá wá sílẹ̀ yìí kí kálukú máa hí àgbákò tí ẹlẹ́yẹ kọ̀ọ̀kan gbogbo tó tọ́lọ̀ fún bàbá mi ẹgbẹ́ lókùtà gírí láàyè láti padà wá ẹ tẹ́ bọ̀ wá sẹ́nu a máa fi eléyìí ṣe kìlọ̀ tá a bá ti padà wáyà yìí nígbà míì nígbà míì a máa sọdọ̀ ìdí ẹ̀rẹ́ ni òjò yìí ni ọ̀gbà fún wa lónìí òjò yìí ni ọ̀gbà fún wa lónìí lórí ìdí eléyìí lórí ìdí eléyìí gbogbo ẹ̀yà àlùfáà ẹ má sùn o ẹ má sùn ẹ má wo owó nìkan mọ́ ẹ má wo owó nìkan mọ́ gbogbo ẹyin tí baba yín bá lásìrí gbogbo ẹyin tí baba yín bá lásìrí ẹ kó jáde ẹ kó jáde àsìkò tá a fẹ́ jẹ kan wọn àsìkò tá a fẹ́ jẹ kan wọn nílọrin lọ́wọ́ yìí wọ́n mọ̀ pé alukurani ju gbogbo nǹkan lọ ìlú ẹlẹ́bọ. kì í ṣe ìlú ẹlẹ́bọ. ìlú ìmọ̀ ni ìlú alukura ni. ìlú alukura ni. ẹ bá fẹ́ sọ Ọ̀ṣun ẹ lù yín lọ. ìlú Ìlọrin kì í ṣe ìlú ẹlẹ́bọ. ìlú ìmọ̀ ni ìlú alukura ni. tẹ́ bá sọ Ọ̀ṣun ẹ lù yín lọ. Ìlọrin kì í ṣe ìlú ẹlẹ́bọ ìlú Kùránì bàbá fẹ́ sùn ẹgbàálù ìlọ. Ìlọrin kì í ṣe ìlú ẹlẹ́bọ ìlú ẹ̀sìn ní ìlú Kùránì fẹ́ sùn ẹgbàálù ìlọ kì í ṣe ìlú ẹlẹ́bọ ìlú ìlú ní ìlú alukura ní ìfẹ́ bá fẹ́ sọ̀sùn kẹgbà lù yín lọ. ìlú Ìlọrin kì í ṣe ìlú ẹlẹ́bọ. ìlú ìmọ̀ ní ìlú alukura ní ìfẹ́ bá fẹ́ sọ̀sùn kẹgbà lù yín lọ. Il a gora.